olórí naomi ooni of ife ọba enita ogunsi favourite wife has stepped aside as the king recognizes his new wife queen ashley as the first queen in the palace. hello my country people. how una dey i greet una according to una time this is Morning gist tv my people, my people. o report wen e just dey land for internet now my people make e no be like say na me dey talk am or make i read am according to how it was reported on the blog site dem say according to reports by journalist kemi ashifon ashley is presently the queen the only favorite wife and the only doesn't tolerate any form of disrespect towards her. Oba Ogunsi Adeyeye unveiled Ashley as the latest queen in the palace during his fourth birthday in October 2021. While speaking at the only birthday, Olori Naomi acknowledged the presence of other queens in the palace. She describes Queen Ashley as the princess of the source. She also prayed that Queen will multiply in the palace. While celebrating the sixth-year anniversary of the king as the Oni of Ife, on December 7, 2021, Olori Ashley wrote on her Instagram page, Six years has flown by so quickly. I see and pray for many more years to come. On the throne of your forefather, Omo Ajinaja Ogun, akindemi i no you speak all those yoruba my people. I know say i know they hear yoruba make i jump those words before i go bite my tongue why others search for what they can take you have taken the weight of the world on your shoulders and always search for what you can give back your ascension on the throne has changed a lot of lives not only in Ileife but in the entire black race. A true king's power is his compassion, which you show effortlessly. We acknowledge the good that we have in Yoruba land, which is you, my crown jewel, and for us. It is the foundation for all abundance. Are they, uh, I don't know if you speak this Yoruba again, let me jump it. man i no vex i no dey hear yoruba thank you for all you do for humanity to many more years on the throne of your forefather in good health and in abundance of wealth i remain aya oba odu aya orumila aya osha aya olofin ademula Omo Oba queen ashley recently celebrated her birthday and she took to Instagram page to uh, lugosize herself. She wrote, I am a princess of the source of Odua, Aya Osha, Aya Ademula, Aya Olofi, Oma Olofi, who can never be duplicated, intimidated, or imitated. Call me Pa Afola Shade Ashley Odùduwa Orumila. She also shared a throwback photo of herself sitting on a royal chair at the Oni's Palace in 2017. In the caption, she wrote, #throwback 2017 To be a shining star, it comes with confidence. You must know who you are. Now, so she talk Oh where you are from and what you carry. Don't run anyone's race. Run yours. Shine your own light. Follow your own path. Don't worry about any darkness or, neg or negativity because that's when the star shines the brightest. Aya Osha, Aya Ademola, Oma Oba, so proud of who I am. Fọláṣadé Ashley Odù-aya Orunmila. From the caption, it was obvious that her love affair with Oni has been existing before Olori Naomi. Hmm, my people now the things when it e be say um, dem write for the blog. So um, I want to read from the comment section waiting some people talk before I come light this matter. Some say royal rumble. Another person say false information. There are many queens in the palace, not necessarily the new king wife. A wife to any of the king family member would also refer to as queen. So look for another family you can destroy. This is wetin one person talk. Somebody say sense. I sense her sense of of intolerance. Somebody say okay, make una enjoy. All right, all oh, my people oh. This na something wey be say the blog wey dem dey call blogger wey dem dey call kemi um kemi ashifon something like that. na im don come out to come talk say um the Ooni of Ife don already introduce im wife to the palace so even uh, Olori Naomi don recognize am don pray for am don talk say uh, she go add uh, she go multiply for the palace so um una know say the thing wey be say e dey inside this whole thing be say a lot of people no dey believe say the Ooni of Ife don marry another wife which is Queen Ashley and eh, some people still dey doubt because dem feel say ah say the king no show ceremony all those kind of stuff but people say eh, according to the thing wey be say dem tell us be say according to the report and say now only first wife na king they announce the rest wife they know they announce them. me i don't know whether not true if you be yoruba let me know because i know say um, uh, eh, di alaafin of marry plenty wife i don't know whether um, if you want to marry any of them, whether they quietly they marry them or they go just uh, do ceremony according to how they're supposed to do me i don't know but often I look the way be say uh, queen ashley dey flaunt herself but i will not say the babe They read the happy yes say ah because again the time when we say she even come and say ah say she don't find favour in the sight of her eh, the oni and in the call the oni the crown jewel and all the gbogbotigbo and do not say this. dis eh, olori ashley now very shakara babe she like yanga well well eh eh e no be like eh, naomi where naomi na na jim jim na prayer warrior that one na woman of god she they concentrate on prayer and to dey read bible and to dey do things where be say go please im papa god where be say they evil. and una know say queen naomi na godly woman so she get primary assignment with god na god work she dey do but this one her one oh one own na to dey do face so oh, she sabi make And I can see the way do her face round native shock like uh, uh, low budget babalawo babalawo we just dey start a uh, shirai business although she, she's very very beautiful my people so what should I think about this whole thing I could not take this matter so personal and na the thing will be say we see and i know said I will work with this as we see for social media we must call we must torchlight the whole thing my people know, oh, now here i won't stop i go to bring good and bad gist as i see uh -huh. but from this whole thing i read i no see where um, uh, and uh, olori na be step aside na just i no know why somebody go just write like that as una see this gist wey i carry come na read exactly the way dem write am for for the place wey i go get the gist all dis yoruba big big bloggers wey be say na dem dey talk about their king where we di small small one go come come talk na the way dem write am na so the way i just read am so i no mean any harm i no mean anything so my people, o oh, na so i go dey carry dey come as i dey see una have a nice day Bye.